ó yá ude ude ẹ̀yin tèmi ude ude ẹ̀mẹ́t àti ìlọ́jìnà ní báyìí abala tí a sún kàn yín ni màá ti bá yín sọ lórí àkórè tí mo pọ̀pọ̀ wá fún yín kí lẹ fẹ́ gbọ́ lẹ́nu mi lénìí òun náà ni pé báwo ni ìfẹ́ ṣe máa ń pẹ́ tó nínú ìrìn àjò ìfẹ́ èyí tó lóyìnbó pé how long does love last in a relationship báwo ni ìfẹ́ ṣe máa ń pẹ́ tó nínú ìrìnàjò ìfẹ́ ẹ máa wò pa ah déédéé èwo ló tún pòpọ̀ wá fún èwo ló mú wá fún wa lé ní bẹ́ẹ̀ ni ṣe rí ìrìnàjò ìfẹ́ táwọn èèyàn kan wọ̀n púpọ̀ lọ sùn à hmm ẹ wo ìbẹ̀rẹ̀ ní gbogbo ẹ ti ṣe bẹ́ẹ̀ ní dùn o ìbẹ̀rẹ̀ ní o ṣùgbọ́n tí àwọn bá ń lọ báwo ló ṣe máa ń pẹ́ tó ìfẹ́ téèyàn ní láti bẹ̀rẹ̀ báwo ló ṣe máa ń pẹ́ tó ẹ máa rí àwọn àwọn ìrìnàjò ìfẹ́ kan tẹ́ máa wò ó pé níbẹ̀rẹ̀ ẹ máa rí wọn wọ́n máa kẹ́ra wọn lójú wọ́n máa kẹ́ra wọn nímú wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo bọ̀bọ̀ yẹn á pè láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ lálẹ́ lóru nídàájí tó bá wà nílé gbọ̀nsẹ̀ tó bá fẹ́ jẹun tó bá fẹ́ mọmi kódà kó fẹ́ ràṣàánú gbogbo ẹ̀ ló máa pè é ó dẹ̀ máa ń wáyé láti ọ̀dọ̀ obìnrin náà bẹ́ẹ̀ nígbà tí ìfẹ́ yẹn bá ṣe ń ṣàk ṣùgbọ́n báwọn nífẹ̀ẹ́ ṣe máa ń pẹ́ tó ẹ̀kọ́ dédé tún rí wọn pé àwọn tó ń ṣe báyìí fẹ́ ra wọn ẹ̀ ń pa ìfẹ́ yìí máa dùn ẹ jẹ́ kó kan sáà kan ẹ̀ kọ́ ọ̀dọ̀ tún rí pé ẹ̀ déédéé gbúrò àwọn méjì mọ́ kí ló wà àárín wọn kí ló da àárín wọn rú wọ́n ṣe pé èṣù àbí nǹkan kan àwọn nǹkan kan ní àyè ẹjọ́lẹ̀ òun ló fà á tí ìfẹ́ yẹn ṣe fọ́ báwo nìfẹ́ ṣe máa ń pẹ́ tó ohun tó máa ń jẹ́ kí ìfẹ́ pẹ́ ẹ bẹ́ẹ̀ mọ àwọn tó máa ń jẹ́ kí ìfẹ́ pẹ́ èyí tó ṣe ìkíní òun náà ni òye ìyẹn tó lè gbọ́ pẹ̀ ní understanding ẹni tí òye bá ti wà láàárín àwọn méjì láàárín ọkùnrin àti obìnrin tẹ́ ti ọ̀rọ̀ yín ti yéra yín ó ti mọ nǹkan tó lólùfẹ́ ẹ fẹ́ ó ti mọ nǹkan tí kò fẹ́ ó ti mọ àwọn nǹkan tí ó lè gbà ó ti mọ àwọn nǹkan tí kò lè gbà ó mọ àwọn nǹkan tó kórìíra àtàwọn tí àwọn nǹkan tí ò kórìíra ẹ ti ní òye yẹn fúnra ara yín ẹ bẹ́ẹ̀ ni òye yẹn mo ní pé kí kọ́kọ́ bí sí lójú ẹ̀yin tèmi lórí akọrin tí mo ṣe mẹ́nubà òun ló ṣe ń lọ lọ́wọ́ ẹ̀ báwo ni ìfẹ́ ṣe máa ń pẹ́ tó nínú ìrìnàjò ìfẹ́ kí láwọn tó dẹ̀ máa ń mú kí ìrìnàjò ìfẹ́ yẹn pẹ́ mo ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa òye tó lóyìnbó pè ní understanding èyí tó jẹ́ ìkejì òun náà ni ìdáríjì ẹ̀ bẹ́ẹ̀ ni ìdáríjì àti ìgbàgbé tó lóyìnbó pè ní forgive and forget bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ kọ́ bí a ti ń dáríjì ẹ̀ ń gbọ́dọ̀ ní ìdáríjì ọkàn sórí kò sóhun tó fẹ́ ṣẹlẹ̀ nínú àjò ìfẹ́ tí ò ṣẹlẹ̀ rí wo ìyàwó ó ti ká ọkọ rí tó ń bá àbúrò àbúrò ẹ̀sùn ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí ọkọ náà ti báyàwó tó ń bá ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ sùn kò sí nǹkan náà tó fẹ́ sọ láyé tí ò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ pé wọ́n ní kìmí jura wọn lọ ọlọ́mọ yẹ kéèyàn rí àdánwò tí agbára ẹ̀ ní ká ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ní mọ́bọ́ yín dáríjì èèyàn ó gbọ́dọ̀ mọ́bọ́ yín dáríjì olólùfẹ́ ẹ̀ kíákíá tí ìjà yẹn bá ti wáyé pé pé wá nǹkan tí mo ṣe mí nífẹ̀ẹ́ sí tó bá ní pé èèyàn tó yẹ pé ó máa ń gbọ́ràn ni ọ̀rọ̀ ẹ fẹ́ látúnṣe kò sí wàhálà bọ́tọ́ bá ti ní pé ọ̀rọ̀ ẹ fẹ́ látúnṣe tètè ni ẹ̀ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ bọ́yìn ní ìdáríjì ọkàn èyí tó ṣe kẹta abẹ́ èèyàn gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù torí wo ẹ̀yin méjì wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ wá fẹ́ papọ̀ ẹ fẹ́ sọ dodindi kò jọra wọn kátàǹrà kí kátàǹrà tó lè rẹ̀ ọ̀rọ̀ wọn akọ́kọ́ yẹra wọn èèyàn gbọ́dọ̀ ní sùúrù ẹ máa ní sùúrù pẹ̀lú ara ẹ wo ìwà ẹ wọn náà wo ìwà tiẹ̀ wo ibi tí òkú sí àwọn ọkọ̀ bàtẹ́ pé òfin pé ṣe dáadáa lọ́dọ̀ tí ò ṣe dáadáa bá a ṣe ń ṣe ń lé ti wá ìwọ ilé ẹlòmíì ni bó ṣe tọ̀hún dàgbà ó yàtọ̀ sí bó ṣe tọ̀hún dàgbà ẹ gbọ́dọ̀ ní sùúrù fúnra ara ẹ máa farabalẹ̀ fúnra yín èjò lè kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ bí a ṣe ń forí tì í bẹ́ẹ̀ ni ìforítì ni èèyàn máa máa rọ́jú àwọn ibì kan wà nítorí ọ̀nà táwọn wò tó dùn yín rọ́ kò ṣe bẹ́ẹ̀ lọ àwọn ibì ẹni ẹni tèmi ó yá abalawola sunkan ó yá kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ̀ abala ti celebrity gist ó ní mo sunkan ẹ̀yìn ibà ẹ̀dẹ́sì máa ní àǹfààní àti mọ bó ṣe lọ láàrin àwọn gbajúmọ̀ yálà olóṣèré ni adẹ́rìnpòṣónú ni àbí olórin gbogbo ẹ̀ bó bá ṣe ń lọ tó bá ṣe àjẹ́ gbajúmọ̀ èmi ojú mi wà lókè gbọ̀ngbọ̀n báyìí láti máa rí gbogbo bó ṣe ń lọ láàrin ìrìn àjò ìfẹ́ wọn. èwo ló wá jẹ́ ìkíni tí mo fẹ́ já yín sí àwọn apá tí ń gbọ́rọ̀ ìfẹ́ tipẹ́tipẹ́ mo tiẹ̀ fẹ́ràn rẹ̀ iṣẹ́ rọ̀rọ̀ ìfẹ́ yìí ó ń dùn mọ́ mi nítorí pé àwọn òdì wọn ò fàyè gba wọn àwọn àwọn ẹlẹ́gàn àwọn tó tí inú wọn ò dùn sí ìrìn àjò fẹ́ wọn àwọn ọmọ sọ̀rọ̀ yìí Mr Easy àti Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá ẹ̀bẹ̀ ni wọ́n fàyè gba wọn aráàta kọ́ wá kọ́ wá wọ́tọ́ sínú ọ̀rọ̀ ìfẹ́ wọn ìfẹ́ wọn báyìí ó dúró ṣìṣe ó dúró le kàtàndé ni mo tún wá ń rí àǹfààní àti rí àwọn méjèèjì ọ bọ́ sórí ẹ̀rọ ayélujára ọ gbé àwòrán wọn síbẹ̀ yẹn Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti Mr Easy eléyìí wá ṣàfihàn pé ó dà pé ìfẹ́ yẹn ó sì ń gbóná fẹ́lifẹ́li ìgbà tí mo wá wo àwọn àwòrán ìdébè kan mọ́rin pé ah, kò máa tán síbẹ̀ àwọn méjèèjì wọ́n gbéra wọ́n gbọ́gba ìlú Monaco lọ ìlú Monaco ni wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́ bíi ti Mr Easy yẹn Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá ló ṣe fún Mr Easy o ẹ̀ nǹkan tá à ń sọ fẹ́yìn obìnrin náà ni kò gba ẹ ṣẹ́rí kíní kò le ẹ̀yin lẹ́ máyé le kò sí nǹkan tó máa ná yín tí olólùfẹ́ yín ọkùnrin tó bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí kò sí nǹkan tó máa ná ẹ lè sọ fún baby máa rí sórí bẹ́ẹ̀dì ẹ̀yìn mo fẹ́ lọ́ọ̀jẹ sí hotel for like be three days tó ẹgbẹ́ oúnjẹ tó máa jẹ exotic food ni ṣùgbọ́n rárá obìnrin tí mo rí tó jẹ́ pé níjọ́ bẹ́ẹ̀dẹ̀ yín àwa la máa ṣerun fún yín àwa la máa raṣọ àwa la máa sanwó patí la máa sanwó gbègbè níjọ́ bẹ́ẹ̀dẹ̀ tàwa gan náà àwa náà la sì máa ṣerun fún yín la máa raṣọ la máa sanwó patí la máa sanwó gbogbo ẹ̀ èèyàn ní tẹ́mi ọ̀tẹ́dẹ́ lálẹ́ jẹ́ fún Mr Easy ẹ̀ má ọ̀rẹ́ àbá ń bẹ̀. ẹyin tẹ mí ẹ bẹ́ẹ̀ ni Déjì ló ṣì wà lójú ọpọ́n ẹ bẹ́ẹ̀ ni ọmọ pọ̀ ọmọ ipò abisaya ọmọ onítọ́rọ̀ ẹ̀gbẹ́ kan ti yé ẹyin tẹ mí ẹ kó jẹ́ kí ló ń sọ pé ó yá bọ́lá tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ yìí báyìí náà ni màá ti máa gba yín ní ọ̀rọ̀ yanjú ètò oníṣe pẹ̀lú àkòrí tí mo mú wá pé báwo nìfẹ́ ṣe máa ń pẹ́ tó nínú ìrìn àjò ìfẹ́ báwo ló ṣe máa ń pẹ́ tó ẹ ó yá ẹ jẹ́ wá mú bá ìṣe rí lákòótán gbogbo ẹ̀ ìfẹ́ ló máa ń ṣíwájú ṣe rí wọn tó sáà kan ìfẹ́ á pòórá kí ló wá kù ẹ ìdúró déédéé tí olóyìnbó pè ní stability òun nìkan òun ló kọ́ gbogbo àwọn point tí mo kà fún yín nípele àkọ́kọ́ yìí tí mo kọ́ kalẹ̀ òun ló kó gbogbo ẹ̀pọ̀ ìdúró déédéé òun ló kó gbogbo ẹ̀pọ̀ inú ẹ̀ ni òye wà inú ẹ̀ ni ìforítì wà inú ẹ̀ ni ìfarabalẹ̀ wà inú ẹ̀ ni ìdáríjì ọkàn wà nítorí ìwọ tó bá ti lè dúró déédéé o máa lè ṣe gbogbo àwọn nǹkan yìí ẹ̀ bẹ́ẹ̀ ni òun ló máa ń jẹ́ kí tó bá ti di pé ìfẹ́ pòórá nǹkan tí wọ́n máa lò nìyẹn ìyọ́n á máa tì í títí tó máa já sọpẹ́ tó máa já sáyọ̀ tó yẹ pé ìyàn padà lálàáfíà nígbẹ̀yìn ayé ẹ̀ bẹ́ẹ̀ ni so ẹyin bó mo gbà yín nímọ̀ràn pé ẹyin tó bá yẹ pé ìfẹ́ yín ó ìgbóná sìn ó wọ̀n pé ah, ìfẹ́ èmi ò lè ṣe relationship tó bá ti ń wọ year two years ó ti tán kò sí nǹkan tó ń ṣàkẹ́ ń bẹ̀ wọ́n á tún shift sẹ́lòmí kò yẹ kó rí bẹ̀ tó bá yẹ pé ẹni tó fẹ́ first day gẹ́gẹ́ bí lọ́kọ láya ẹ̀ kò sóhun tó burú bẹ̀ ẹ̀ kò mẹ́sàn pé ó dúró déédéé ẹ̀ tọkàntọkàn máa forí tì wọ́n dẹ̀ máa padà já sọ pé ṣé orí gbogbo eré pa boys tá à ń ṣe boyfriend and girlfriend tó bá tó stage kan ẹ̀ tó bá tó ṣèdè kan àwa náà ń bọ̀ à ń padà wá di bàbá bọ̀ lọ́wọ́ ẹ̀ báyìí a single be singlet ẹ̀wọ̀n kò singlet lálàfo tọ́tẹ́kọ̀ wá gbàbí àgbàbí jáde àtúgbàbí jáde ẹ̀ bẹ́ẹ̀ ni a single báyìí lẹ́yìn tẹ́sí wá gbọ́ ilé ẹjọ́ kọ́ bá mi gbé báìbù yín ẹ bá mi ṣe Isaiah forty one verse ten ó ní pé fear not for I am with thee ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ó ní pé má fọ́ mo wà pẹ̀lú. ilé mọ́ mi lọ ilé mọ́ mi lọ yín tèmi ẹ fàdúrà sí mi o ilé la mi lọ ilé la mi lọ ẹ fàdúrà èmi fàdúrà sí yín o bẹ́ẹ̀ ni ó wà ká mọ́jọ́ so lókun ṣùgbọ́n ibi tá a bá fokùn sí lọ́rùn ẹ̀ ibẹ̀ nìkan la wà á rí ó dẹ̀ wà ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀fọ̀nà fún níbo apẹ̀rẹ̀ wa ń gbóyá bọ́ sàlẹ̀ abẹ́jà yẹn tètè àtìgbà yẹn kó dénú kù tàbádẹ́ yìí kíákíá ó ti dénú ṣáláńgá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀ńtẹ́ tó tẹ̀ ni a ti fẹ́ fi àdàgbà ètò yìí tì síbi kan ṣùgbọ́n kó tó di pé a fi tì ẹ́ jọ mo ti ń pariwo mo ti ń kéde ẹ̀ fún yín mo ń pariwo mo ń tẹ ẹnu mọ́ mo ń pa aláǹdíà ẹ ìwà fún ìpolówó ṣé ẹ ṣáà ń rí mi báyìí ẹ ń rí mi ẹ mú fóònù yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ máa tẹ nọ́mbà tó ń lọ lórí ẹ̀ mọ́ ọ̀rọ̀ amóhùnmáwòrán ó dá ẹjẹ́ ń bẹ̀ yín mo bẹ̀ yín ni ẹ mú fóònù yín mi mọ bí bísínẹ́sì yóò ṣe grow ó ń bí mi inú ó ń dùn mí ó ń ká mi lára nítorí kò sí pákéjì ẹ fi pé ẹ gbàgbé ẹ gbàgbé má wọrí kó iṣẹ́ ẹ wọ pé bóyá wọn ẹ̀rọ amóhùnmáwòrán kò sí àní ẹ má wọrí ẹ̀yẹ kọ̀ọ̀kan sí wa bàbá ṣe máa bá yín ṣe kò sí wàhálà ṣé kára bá yín ru bọ́kẹ́tì àbá yín polówó ẹ̀ káwa ṣáà ti polówó ẹ̀ kẹ́yìn ti rówó tí kò sí problem ẹ̀ kàn sí wa àgàgà yẹn kọ́mì báyìí ẹ lè promote ara yín báyìí ẹ lè promote ara yín bọ̀ ọ̀tẹ́ má wọrí ẹ má wọrí àtúnṣe ìkọ́tọ́ yìí pé èmi lẹ́ máa rí lẹ́nu ọ̀nà yín gbàgbàgbà ẹ ṣílẹ̀kùn gbàgbàgbà ẹ ṣílẹ̀kùn ẹ bẹ́ẹ̀ ni lẹ́yìn tí a ti wá gbọ́ gbogbo ilé ẹ̀mẹ́ ni ẹ má gbàgbé láti gbọ́jà wa fún ìpolówó tí a bá fẹ́ wo iṣẹ́ wa lónírúurú lórí àwọn website wa www.orisun.tv tó bá yẹ pé orí facebook twitter instagram at orisun tv tó bá lẹ́yìn pé èmi ọmọ yín náà lẹ́fẹ́ tẹ̀lé lórí facebook ògúnkọ̀yà ayọ̀dèjì samuel lórí instagram ayọ̀dèjì official tá a wá fèrè àti ayọ̀ káwé pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ká tó lọ ó yẹ ẹja náà sí tv wa ó yẹ ẹ máa sọ ẹ̀bẹ̀ àdúrà yín èyí tó lóyìnbó pè ní prayer request ẹ máa sọ ẹ̀bẹ̀ àdúrà yín olúwa fún mi ìyàwó kúkúrú olúwa fún mi ìyàwó gíga olúwa fún mi lọ́kọ dúdú olúwa fún mi lọ́kọ ẹ ṣáà máa sọ gbogbo ẹ ẹ̀yin tèmi ó bá ní kò bàjẹ́ ilé ó dàbọ̀.